àjànàkú fojú iṣẹ́ wọn bọ́ ọ̀bọ òkúkú tọrọ jẹ iṣẹ́ ọwọ́ wa làwa ń jẹ. ọ̀gá èdè dẹ́rù bà mí. kí ló ń bẹ ẹ báwo lọ́wọ́ mi ṣe máa tọ̀ọ̀tì ẹ tẹ́rù máa máa bà ẹ́ kí ló ń ṣe é ẹwọn ọgá mo ti máa sọ fún yín mi ò ṣàlàyé kéré tẹ máa ń bá mi ṣe yìí anybody ló lè máa yọjú kó dẹ ní iye wọn ikọ́ mìíràn máa pè é mi ò nífẹ̀ẹ́ sí rere ẹ ìyàwó lé somebody ni mi o. Ah. ẹni tó bá fẹ́ wọlé kó wọlé o ẹni tó bá fẹ́ kọjá kó kọjá o tẹ́nìbọ̀dì bá rí wa báyìí ó máa sá padà ni kódà ká naked. ọlọ́run ò ní jẹ́ eh, naked bíi ti báwo. oníyàwó somebody ni ọkọ somebody lèmi náà bóyá ló mọ̀ bí kíní méjèèjì ẹ̀ yìí bó ṣe ń dá mi lọ́rùn sí. Eh? kí ló ṣe kí ló tó fẹ́ fẹ́ gan ni ẹ kàn ń ṣe pé kí n fẹ́ fi ẹ́ ṣe ìyàwó ni. Fẹ́mi sí mo sọ pé mo ti wà ní ọkọ oh. ah, ilé ọkọ ni mo wà ọ Fẹ́mi bíi ti báwo. èmi náà níyàwó lè ṣe. ẹjọ mú bẹ nítorí Ọlọ́run. darling ah. darling. yes yes yes. Ah kí lẹ wá ṣe ní kìtì. ẹ káàbọ̀ ma. mo ní kí n mú ice cube kí n mú wine ni. ẹ káàbọ̀ ma. Ah. màjẹ̀ báwo ni mo ti máa ń sọ fún yín wípé kí ẹ má máa dara yín láàmú mọ́ ah, ṣe bí mọ́mì bíọ́lá wà bí mm. anything tẹ bá fẹ́ ó lè ṣe fún yín náà. my dear nínú kí kí ló rọ̀ǹgì inú kí n rìn kí n ṣe exercise láti sitting room wọnú kitchen bí kò sí nǹkan tó rọ̀ǹgì ń bẹ kí n mú ice cube tí n bá dẹ̀ mú tí n bá dẹ̀ ló fi enjoy ara mi bẹ̀ nothing wrong. ẹ má wọrí ẹ máa lọ títí yín àbí kò yé yín mọ́mí bíọ́lá máa ṣe ẹni tètè bá fẹ́ àní kó gbé wá fún un. ìwọ kú iṣẹ́. ẹ ẹ mú kọ́ọ̀pù náà wá ẹ má mú kọ́ọ̀pù lọ́wọ́ ṣe bí àìsí ìwé rẹ fẹ́. mọ́mí bíọ́lá má o ti bẹ̀rẹ̀ sí dáná ni. ó kù díẹ̀ mà ó kù díẹ̀ mo ń ṣàwọn iṣẹ́ nílé mi. ẹni ò tí pẹ̀lú sáré tètè ṣe bí ti máa máa kọ̀ọ̀kan mi sí i mo dẹ̀ sọ fún mi ice cream bá mi make sure wípé má pa àwọn fi sínú bí yìí o inú ice cream pot yẹn ni kókó gbogbo kìíní yẹn sí kò dé. yes ma má pẹ̀sọ̀ bọ́ má ti bọ́ báyìí náà yes ma. Lexus tẹ ṣẹ̀ṣẹ̀ ra yẹn ni mo fẹ́ gbé lọ ẹ mọ náà aṣọ Chief Williams anywhere tí bá wọ báyìí wọ́n gbọ́dọ̀ mọ̀ wípé ọmọ Chief Williams ti dé. ọmọ mi like nǹkan ńláńláńláńláńlá. <laughs> yes just like you. well that's not too bad bá a lọ sókè kọ́kọ́rọ́ wà lókè kó lọ́ọ́ mú. ṣọ́ra pẹ̀lú ẹ̀ o má jẹ́ kán gba ẹ̀ ìwọ náà má gba mọ́tò o ok kọ́kọ́rọ́ ẹ̀ wá yàrá kó lọ́ọ́ mú bẹ́ẹ̀ ee wá wá wambi. bí wá ń bí ee mú mi ṣé èrí nǹkan ti dire wọ ni ìhò onídìrẹ wà o. Ah, ah. ẹ ǹdẹ fi ti ń ṣe ti yín àbí ṣé gbogbo yẹn ló máa jọ̀wọ́ ni. ọ̀la ṣe báyìí ṣe báyìí ah, ojú ò tiẹ̀ ń tiẹ̀ mo wí wí wí wí wí wí wí mo sọ sọ sọ sọ sọ o kò ò gbọ́ ẹni a wí fún ọ̀bàjẹ́ ó gbọ́ ẹni a sọ fún ọ̀bàjẹ́ kó gbà àti ojú tó ti mọ èmi ìyẹ́ ẹ̀ ṣé orí mi kirikiri ìhòhò rí ẹ gbọ́ dádì látìgbà tẹ́ ẹ ti fẹ́ mi wọnú ilé yìí ṣé mo múra bí eléyìí rí kiri ìhòhò. kó o tún wọnú ilé yìí gan ò tó bẹ́ẹ̀. mú mi kí ló burú ní nǹkan tí mo wọ náà. shut up shut up. káàtì wípé òórí ti tèmi fi ṣe àríkọ́ṣe pé mi ti dàgbà jù lójú ẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ ń kọ́ ṣé orí ẹ̀gbọ́n ẹ̀ ò rí bó ṣe máa ń múra orí ẹ̀gbọ́n ẹ̀ kó rí ìhòhò bó ṣe rí ìhòhò yìí ni. ìwọ náà rí nǹkan tó wọ ni. ẹ gbà nítorí ọlọ́run. ọmọ ta ló fẹ́ tọ́ka sí pọ́n pé ọmọ ni ẹ n tó dání fún kí èèyàn wọṣọ kó dé orúnkún báyìí right kó bò ojú ẹ tó beautiful ó ti da tó it's as simple as that. ilé da. wàá dẹ̀ dé ta tó bá dé ta àwọn sọ pé ọmọ Chief Williams ni ẹ. dájú nǹkan tó ń trend. ṣáà on trend kọ́ on trend ni. in fact. i can i can stop you pé kó má jáde yẹn mọ́. sori dire tinubu bá bí mi dáàdi mo lè já sí òhò bó ṣe wà yẹn. ẹ ẹ kò tó yẹn kò tó yẹn ní sùúrù a máa ma correct wọn ni. ẹ má yẹ kí n bí wájú ẹ lọ́rùn ẹ mọ́ ok. ok sir. o gbọ́dọ̀ pẹ́ o tó bá ti lọ wọ aṣọ tí dáàdì ní koro wọlé kó dẹ padà wá síbí kó wá fi rẹ mọ wa. ẹ̀rí yẹn sọ ẹ̀rí yẹn sọ ẹ̀rí sọ ní ẹ̀sọ́ wọn á sọ pé ṣe wọṣọ báyìí nígbà tó wà ní tiẹ̀ ní tiẹ̀ ní súnmọ́ ẹ̀ tó bá wù ní tiẹ̀ ní tòsí ẹ̀ ní kò máa wúro lé mi. abéèrè rẹ̀ ti sùn mí o ṣe kọrin fújì sí ẹ̀yìn náà ṣàrùbọ ni ẹni mo ní kó jẹ́ kí n lọ bẹ́ẹ̀ ṣe òrè fún wèrè ara máa nìyẹn káàrọ̀ ẹ lè balẹ̀ ọ̀rọ̀ tí ẹ̀gbọ́n ò tẹ̀ wá yé mi lórí ọ̀rọ̀ jùmọ̀ lè tẹ ẹ̀gbọ́n kúrò lọ́tì ẹ̀ náà wọ́n ní o jẹ́ o gun ni wọ́n ní o sọ́nù olẹ́ran díẹ̀ wà ń bẹ̀ ṣé kìí ṣe pé ẹ ti ń ṣe nǹkan kan lẹ́yìn mi gan tó yẹ pé o kàn bóbò mi ẹ ti ń ṣàparọ́ tí owó kan parọ́ fèmí ni. ah dáàdì bíọ́lá èmi ah, ah, ìwọ náà mọ̀ pé mi ò kí ń ṣerú obìnrin bẹ́ẹ̀ onígbàgbọ́ gidi ni mí ọlọ́run ò jẹ́. then let me help you jẹ́ kí n ràn ẹ́ lọ́wọ́ kí n lọ bá ẹ bá ẹ sọ̀rọ̀ tójú bá ń ṣe a máa fi hàn ojú pé nǹkan tó ń ṣe ò dáa ni then bóyá o lè realize mistake ẹ because èyí owó oṣù ẹ̀ ń sìn kò san tí kì í bá ṣe àwọn kéékèèké tó ń rí mu wálé how do you expect us to survive. ọkọ mi ìwọ náà mọ̀ yìí pé téèyàn ò bá dáṣọ lé aṣọ a kì í pè kan lákìsà àforítì hmm. ni ìwọ náà wò iṣẹ́ ò lọ déédéé jíjẹ mímu lórí owó oṣù náà ni àsanwọlé màá sanwó skul bíọ́lá tí máa dé pé mo fi agídí kúrò ń bẹ̀ ń sìn ah, máa rówó kò sí i mo ṣàdúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé at least mo ṣì ń rí díẹ̀ mú wálé tá a fi ń jẹ tá fi mu tí bá dẹ̀ sọ pé òkè mo mo fagídí kúrò mbẹ́ ń sìn ó mọ̀ kàdà ni pé owó oṣù mi mo kàn ṣiṣẹ́ for nothing ni èmi mo ṣáà ṣiṣẹ́ ó dẹ̀ di dandan ẹ̀tọ́ mi ní láti gba owó oṣù mi mi ò dẹ̀ sọ pé mo fẹ́ lọ rìpọ́ọ̀tì ẹ̀ fún madam sìn tí màá lọ sọ fún madam kí ni mo tẹ̀ fẹ́ sọ fún wọn ṣé màá ní pẹ́pẹ́sẹ́ ọkọ yín kan ẹnu sí mi ni torí ẹ̀ o kò mọ̀ á sanwó oṣù fún mi mo ti dá lérú nìyẹn o lè náà ṣe ní gbogbo sùúrù tí mò ń ní. ó dàbí ipò ní pọ́ǹtì mi at this junction a máa ní sùúrù náà let me see us through. amen o amen ẹ ṣé wà lọ́wọ́ ẹ sí. ẹ job mo rí vacancy in town. and i'm very sure you are looking for a manager in this place Shetiri, mo ní bsa but mo ti ní àwọn experiences nípa managing dáadáa so mo lè manage bí by comfortably tẹ́ bá fún mi ní opportunity in fact gbogbo nǹkan tẹ́ ń rí. i will bring in new ideas people will fall in and in fact in another two three months you... i will bring in more customers and i will put in more ideas tó yẹ pé ẹ̀yin kò máa appreciate i can manage very well. you are very funny. Hmm? ma expect pé tí ibà ṣe tóbi tó yìí mi ò ní ní manager yẹn is it possible. mo rí i pé vacancy yẹn tóbi in capital letter so mo ti mọ̀ pé manager náà máa fẹ́ kó tó fà á nìyẹn sá. tábàjì ò kájúlẹ̀ cleaner lásán la nílùú yìí cleaner. so pẹ̀lú gbogbo bsc masters i don't care man wá ti lọ bank she understand but tó bá fẹ́ ṣiṣẹ́ ń bì if you're okay to be a cleaner we can start on monday. mo lè clean náà mo lè clean ṣebí everywhere tidy up everywhere mo lè clean ah, i know it's gonna be a good salary. Mm. No, ma clean. As a cleaner here, yeah. For start, 10,000. If you work very, very well, with time, only promote our waiter and then. ten thousand ló Shemi. as in lóṣù ni mò ń sọ. èyí kan kọ́ ló yẹ kó eh. supervisor i think it should be somewhere around okay. so try for you then tó bá lè to free You can start on monday okay okay just clear supervisor should be somewhere around here or something. ṣé kí n dúró dè Ojo. Okay, yes sir. Daddy. Daddy. Ayé àti tẹ̀lé kan máa bẹ̀rẹ̀ sí fi gbogbo eré rìn ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀. Daddy. Ilé ọ̀rọ̀ ya wọ́n rẹ̀ wá. Mr. Abiola, mo ti ṣetán mo ti fẹ́ máa lọ. Ah, ṣaago mẹ́fà ti sáré lè wò yẹn. Ah, bẹ́ẹ̀ ni ma, aago mẹ́fà ti lù mo ti close. Ó dàbẹ̀, so kí ni wọ́n ṣe sílẹ̀ fún wa? Um, mo ṣe jollof rice pẹ̀lú fried rice mo ti dín chicken then uh, coca fish mo ti fry òun náà mo dẹ̀ ti yí mata bẹ́ẹ̀ ṣe máa ń like ẹ̀. ẹ wo mọ́ mi èmi ò fẹ́ jẹ rice àti fish coca whatever ẹ wá àti dòdò ni mo fẹ́ jẹ ẹ wo mọ́ mi dèlà ẹ lọ bá mi sè é ẹ wá àti dòdò ni mo fẹ́ jẹ and eh, mi ò fẹ́ kí ó láta jù. gbẹ́nu sọ̀rọ̀ ah, ah. inú lè kọ́ ló wà látàrọ̀ ohun wípé dòdò àtẹ̀wà ló ń wọ̀ ẹ̀jẹ̀ ó ṣe ti lọ́ba láti ní kíchìn látàrí kò ti sọ fún pé nǹkan tó fẹ́ yẹn kó ti ṣe fún un nísìnyí ìtago mẹ́fà àti wá ni ló ṣẹ̀ṣẹ̀ ní kẹ́ni ọlọ́run máa lọ sóúnjẹ fún un. tí máa ní kí n ṣa ìwà ń sìn kí tó gbé kaná kó tó jiná ó máa take me ní three hours bóyá tí n bá dé lọ́la first day màá kọ́kọ́ bá ẹ̀ ṣe. ǹjẹ́ ìdúró yìí ọ̀rọ̀ kọ́ ló ń sọ ìgboro ẹ̀ nìyẹn wọn mi ló ń fẹ́ jẹ nǹkan sọ fún bí ètò ṣe wà àkọ́díkọ́ da ẹ tí wọ́n àwọn ẹ̀kọ́ da tí wọ́n àwọn ẹ̀kọ́ ṣẹ̀wà tí wọ́n àwọn ẹ̀wà ṣẹ̀wà kò kàn mí tí ọmọ mi fẹ́ jẹ oníkọlọ sí ah dáàdì ejò tó lé Ọlọ́run. bó tó mọ pé ó bàjẹ́ gan ṣá èèyàn wà nílé látàárọ̀ sọ pé ó fẹ́ jẹ ẹ̀wà tí dòdò àbíkí tiẹ̀ ló pè ẹ́ o ò ṣe níbi kó lọ ṣe mọ́ínmọ́ín fún ẹ níbàjẹ́ òṣì. wo wo wo sórí gbogbo ọ̀rọ̀ tó ń sọ yẹn wà important nǹkan tó wà important ni pé kọ́ṣà ti délé má dẹ̀ gbé wọn lọ sílé ah, ṣó ti ẹ̀rí tẹ́lẹ̀ gan gbogbo jẹ tọ́sẹ̀ gbogbo rice tó ń sọ yèmí ò nífẹ̀ẹ́ sí tẹ́lẹ̀ ẹ wo kí má parọ́ fún yín ẹ bàtẹ́gúsí lọ́wọ́ mi jẹ́ so ẹ wọnú kitchen kẹlẹ bá mi tẹ bá tẹ gúsí mi ìrẹfẹ kẹ gúsí mi kó lómi mo fẹ kó tíìkì dáadáa. Ah! ẹ jẹ́ kó jẹ́ wà jẹ́ ẹ̀bà tẹ gúsí ọwọ́ ìjọ ìdúgbò àti inú ìlú ìwọ lọ sí. dáàdi ah, àwùjọ tó lọ lọ́rùn ẹ fi èmi ìyá mi ẹ jọ ẹ jẹ́ kó ọmọbìnrin máa lọ yọ ọ̀dà ọmọbìnrin ẹ jẹ́ kó máa lọ. mọ́bìbí ọ̀la ẹ máa lọ ẹ máa lọ ẹ máa lọ ẹ máa lọ ó ní kí n máa lọ sí máa lọ. ó dàbọ̀ mọ́. ó dàbọ̀ mọ́ ló ti rí. mọ́mí but why now mọ́mí why now. Ah! Ah! mọ́mí I don't like all this I don't like it at all. ṣé bẹ́ẹ̀ ni mọ́mí sìn. kí ló kún ẹ̀ ṣé mo bẹ̀ sọ̀rọ̀ ni. ilé ìṣubí mo ti fún tẹ́lẹ̀ ìgò èlò la máa ra ìgò yẹn. a lè ro ní two thousand àbò ní three thousand. irú máa láì púpọ̀ ni bí ká rí two thousand ní ọ̀kan ẹ̀yin máa fẹ́ kó ra pa mi. ẹ̀yẹ lẹ́fẹ̀ẹ́ sí rẹ̀ pamọ́ ó ṣẹlẹ̀ yà ẹ́ kò ní ti rí ọ̀la lè má rí bẹ́ẹ̀ mọ́ ebi ni ó pa lágbàkú máa tẹ̀sán máa fi kọjá èyí ti jẹ́ ìṣòro pé fóònù ẹ̀ wà pẹ̀lú mi. àwọn omi tí ó gbé gbọ́ abẹ lọ́rùn kì máa yí bẹ̀ níyan rárá ajúnilọ́ má ṣẹlẹ̀ yà mí onílé koro ọ̀la dára báyìí kọ́ ni ó máa rí lọ. báyìí ló máa dé ìsinmi wa nílẹ̀ tí ṣo ti lọlé. rárá mà má ṣe gbó sẹ́mi kí tó lọ mà. mo fẹ́ kó ra edé ìdí pupa yẹn òkè pupa yes ma tó bá dẹ̀ ti dé sórí ẹja kíká tó máa ra yẹn kó make sure ipò fọ dáadáa pẹ̀lú iyọ̀ tó bá ti wá fọ̀ tán wàá gbé òróró kaná wàá wá fi àlùbọ́sà sí. kó wá di àti pala yẹn so that by the time tó wá máa fi di lọ́la ẹ̀fọ́ tá a fẹ́ fi ṣe yẹn. bẹ́ẹ̀ni ma yes ma. má pẹ́ o. ah rárá ma mi ní pẹ́ ma. o mọ̀ pé bí ti ma ma padà dé kan tó dé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ma mi ní pẹ́ mọ́ mi ajé wa. ajé wa ajé wa. èmi mo ní mo fẹ́ rí ẹ. òkè sí kò le. ó ti sú mi ó ti sú mi mo kàn ń fẹsẹ̀ gbálẹ̀ kiri àdúgbò mi ó ti sú mi gbogbo bí mo try láti wáṣẹ́ lọ tí mo ń kọ proposal tí mo ń kọ eh, eh, application letter sí fún wọn rí ìrìnsẹ́ wọ́n wò pé iṣẹ́ kan lọ́nà ṣáà ń ṣe you be boy like me ah. ṣó ti yẹ mo pé kí n bá ẹ sọ ṣó ti yẹ jọ help me help me fix me ǹjẹ́ kí mi náà máa bá yín ṣe ọ́sùn bẹ́ẹ̀ ṣe ọ́sùn dúdú títí báyìí kí mi náà máa ṣe ó wàá já o mo ń ṣiṣẹ́ gan mo ń ṣọ̀lẹ o. iṣẹ́ yìí ó le o ṣé wàá lè ṣe báyìí. má ṣe é má ṣe é kí ló wà nú ẹ̀ tẹ́bí ká ti gbé nǹkan ká ta ọjà ni má ta ó kéré gan. lílì iṣẹ́ ìwọ̀n agbára létí o. bí gbàtílẹ̀ téèyàn bá kọjá èèyàn ní street gan on the street téèyàn bá kọjá èèyàn wọ́n máa gbá èèyàn létí tí bá fẹ́ ta ọjà fún yàn tí bá kọjá èmi kò lè gbá mi létí tó gbá mi létí náà ni customers are always right. ara ẹ̀ náà ni. ẹ ẹ ah, ó dàgbà náà tó bá wọn yẹn bó o lè ṣe. o lè ṣe. àárọ̀ là ń kọ́. ẹ ah, ọ̀rẹ́ ọ̀la yẹn ó dàbí kí n ṣe dọ̀la yẹn jì lójú ó sì jẹ́ kí wọ́n lọ ṣàfìdí ilé ni. jẹ́ kó dọ̀la. jẹ́ ṣàfìdí. ṣé bí mo ṣe wà mú kánjú ni bá ṣe ni kí n máa lọ sí tọ́sí máa ta àsìkò ń lọ àwọn kọ́sítọ́mù àmì wà lọ́mọ láti lọ tajà. ẹ kò sọ ìmàlè ni máa jẹ lára. ẹ kò sí wèrè ta àjọ wà ní. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi tó wá tó bá ní pé bóyá ìlú pọ̀ tó bá lè fi bá bí hundred naira. ẹnu pẹ ẹnu pẹ báyìí ẹnu pẹ ẹ jẹ́ kó dà lọ́la. ẹ kò sí wàhálà náà máa jẹ ẹ nílẹ̀ àlà àbókí afa náà. mo ti sọ fún ẹ pé mi ò lè travel èmi á kó fifty million lẹ̀ sórí business wọn ní kó lọ ṣe gbogbo wàhálà yìí lẹ́yìn wọn náà fi forty million fún ẹ̀hẹ́n tó bá ti lè ṣe eh, lọ́wọ́ tí mo wà èmi ò lè travel at all ah, mo mọ̀ pé business yẹn ó bá eh, wà òkè dáadáa care of a good business probably there will happen but we are we are láti handle it like that that's just it okay. ẹ jẹ́ ká sọ yòókù di club lọ́la ṣùgbọ́n a máa sọ <laughs> ló bẹ́ta ẹ̀kùn ó sì jẹ́ nìyẹn ájú ṣe ó ṣe. ọ̀gá. what mo fẹ́ mo fẹ́ rí yín sà. ẹ jọ sà ọ̀rọ̀ lórí owó oṣù mi ni ẹ wo láǹlẹ̀dẹ̀ wa ti ń dà wá láàmú gan ó ní dandan dandan a gbọ́dọ̀ sanwó lé pé tá a bá sanwó pò máa lé wa bọ́ta àti wípé owó náà ni mo fẹ́ fi sanwó school fees Bíọ́lá mo dẹ̀ ṣàlàyé wípé star tọkọ mi wà yìí owó pọ̀ lọ́wọ́ ẹ̀ èmi nìkan ni mò ń gbọ́ gbogbo bùkátà nulẹ̀ ẹ jọ sá torí ọlọ́run ẹ fún mi lówó yìí èmi mọ̀ pé kì í ṣe pé ẹ ní owó yìí àmọ́ ẹ kàn fẹ́. àmọ́ mi ò kàn fẹ́ mọ̀ọ́mọ̀ sọ àbí mi ò kàn fẹ́ mọ̀ọ́mọ̀ sọ ni àbí bẹ́ẹ̀ kọ́ ìtàláìmọ̀ kan fi ń ṣeré òun ló pọ̀ jù yes gbogbo ọ̀rọ̀ yìí ò le rárá ti rárá èèlò lówó oṣù ẹ gan tí mi ní san dá lóhùn tí o grant request mi ni gbogbo àwọn owó tó ń sọ yìí àti àwọn bùkátà tó ń sọ yìí ti ọ̀gẹ̀dẹ̀ ní lọ́dọ̀ mi tí ò tó nǹkan tá à ń yọ àdá sí ọkọ̀ á balẹ̀ wàá jẹ wàá mọ inú ẹ̀ á dùn wàá dẹ̀ mọ̀ pé òun gbọ́ bùkátà ẹ̀ lásìkò lásìkò wàá sọ pé kínní wọ́n ní kó lọ tèrò ara ẹ̀ pa o wọ́n ní kó tèrò ara ẹ̀ pa o èmi asọ̀rọ̀ṣẹ́ ni mí pé mo tiẹ̀ kọ ẹnu sí ẹ lásán àbá à ó yẹ kó máa jókòó máa yọ ní opportunity ló jẹ́ fún ẹ èmi mo fi chance ẹ lẹ̀ tí wò bá gbé súnmọ́ mi tí wọ́n bá gbé súnmọ́ ẹ ó yẹ kó ó yẹ kí ẹ dùn sí i anyway nǹkan tí mi máa sọ ni wípé tó bá wọn ẹ kò gbà tó bá wọn ẹ kò gbọ́ mm, àkọ́ríkọ́ da ẹ tó bá wọn ẹ kò dà ṣùgbọ́n ìgbà ayẹ èmi máa débẹ̀ ẹ wọ ọ̀gá èmi ò kí ń ṣe irú obìnrin bẹ́ẹ̀ láíláí mi ò lè ṣe mi ò lè ṣe irú ẹ̀. ó dá irú ọkùnrin bẹ́ẹ̀ lèmi wàá dẹ̀ sí irú ọkùnrin tèmi. ẹjọ́ ọ̀gá ẹjọ́ ìṣàánú mi ẹ fún mi lówó yìí mi ò ní bomi tí mo lè lọ gba owó yìí ni ẹjọ́ owó ṣẹ́ mi ni sà ẹ ṣàánú mi. níbi tó ti máa rí owó yẹn túbẹ̀ ṣe hmm. tó bá túbẹ̀ ṣe wàá máa rí owó bí ò bá ti sọ wọ́n ní igi tó ń so fún ni èèyàn máa ń tún díẹ̀ ṣe. lọ́ba mi prepare pancake kò yí àtàwọn ah. dàbí. ọ̀gá nínú gbogbo ọ̀rọ̀ tí mo kà sílẹ̀ pancake. pancake ló bá dé wà á fata sí dáadáa wà á dẹ̀ fi gbìn sí i máa dùn náà ayé ẹ̀yìn wà débẹ̀ full stop. àjùlọ ee eh, àjùlọ àjùlọ ee eh, àjùlọ àjùlọ olópin ti jàkadì kan ẹni tó bá ti jù ní lọ ó lè jù ní ọ̀sán eh, àjù ni lọ máa fọwọ́ ọ̀la gbani àjùlọ àjùlọ. òpin ti jàkadì kan. ti jàkadì kan rárá. ẹni tó bá ti jù ní lọ ọ̀làjú ni ó sọnù. ráú ráú. èè ajúnilọ́ máa fọwọ́ lágbàánilójú. ajúnilọ́ fẹ̀sán ṣe ayé yìí kì í tẹnìkan ṣoṣo bó ológun ẹrú bó ní. ṣohun tá gbé oko ṣe bó lọ́wọ́ fi ọmọ ẹlòmíràn eh. àájú ni lọ́ fẹ́ sọ lọ́pọ̀ ayé gbàjẹ́ ayé gbàjẹ́ jẹ́jẹ́ jẹ́ àjùlọ ẹ̀. ọ̀làjú ni lọ ọ̀làjú ni yọ sán. jù ni yọ sán. ee ajú ni lọ máa fọwọ́ ọ̀làgbà ni lójú. lásán làjànà kún fojú iṣẹ́ wọn mọ́ ọbọ̀ òkúkú tọrọ jẹ iṣẹ́ ọwọ́ wa làwa ń jẹ òkùnkùn lè ṣú biribiri ìmọ́lẹ̀ àtànbọ́dọ̀la ilẹ̀ tiẹ̀ tó mọ́ kedere lónìí òun la rí ẹ̀dá kan ò mọlẹ̀ tó máa mọ́ lọ́la o. màrìwò má fi gbágùn ṣẹ̀ sí o ẹniwé ẹniyà o. omi tẹ́bi tà fún ẹ ti tó omi wo ló ti. omi tí mo tà fẹ́ ti pẹ́ mẹ́ ẹ̀dá ìdàmú lórí. ọ̀gá dọ́gba ọ̀gá dọ́gba ẹ tẹ́ba ní parọ́ tẹ́ba ní parọ́ ìjọ ìgbà tí mo fún lómi yẹn. àtẹ̀jọ́ ní sọ̀jà yìí kẹ́sì ọ̀gá dọ́gba yìí. olùbá sọ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ o mo ní ìyàrá búrò lé mo ní ìyàrá búrò lé bẹ́ẹ̀ àti mo fún lómi yẹn. àtẹ̀jọ́ yìí kẹ́ fún mi lọ́

Ẹ gbà mí. Fóònù yẹn. mọ́mí ẹ jọ bí a tẹ bá tẹ bá dé olóòrùn kan tí mo fẹ́ bá yín sọ. tí bá dé kí ló ṣe tó lè sọ ń sìn ní tó bá fẹ́ sọ ni kò sọ òun ni tí bá dé. mo kó bí mò ń kánjú ni. kí ló kàn ẹ́ pẹ̀lú mò ń kánjú tó bá mọ̀ pé lọ́rọ̀ sọ máa sọ mò ń gbọ́. ẹ jọ. ṣé rí lánàá nígbà tí ẹ rán mi lọ sọ́jà pásítọ̀ kan dá mi dúró ègbé ni ẹ fún ẹni tí àfiṣẹ́ rán tó ń jẹ ègbé sì ni fún ẹni tí àfiṣẹ́ rán tí kò jẹ amúnirí ìjà jùlọ ńlá kan níbi tí ẹ ti ń ṣiṣẹ́. ìjà jùlọ. bẹ́ẹ̀ ni ìjà jùlọ ńlá ni àmọ́ tí ẹ bá lè gba àwẹ̀ ọjọ́ mẹ́ta péré pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àdúrà <laughs> ní orúkọ bàbá mi lókè. ní agbára ẹ̀jẹ̀ jésù kristi ogun náà yóò di ṣiṣẹ́. ẹ wo pásítọ̀ ìyẹn máa le gan o ṣe rí àwọn tí mò ń bá ṣiṣẹ́ yìí mi ò rò pé wọ́n lè gbàwẹ̀ o nítorí látìgbà tí mo ti ń bá wọn ṣiṣẹ́ wọ́n pẹ́ jù wọ́n jẹun àárọ̀ aago mẹ́sàn òkè lù wọ́n fi ni wọ́n ṣe rárá sá mi ò rò pé wọ́n máa lè gbàwẹ̀ yẹn. arábìnrin bí a ṣe rán mi ni mo jẹ yìí àláfíà ọlọ́run kò máa bá yín gbé. mọ́mì bíọ́lá so o sì nígbàgbọ́ nínú gbogbo ẹ̀mí làwọn fake pastors wọ́n rìn káàkiri tán parade ara wọn kò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ wọn. ah rárá mọ́ bẹ́ẹ̀ kọ́ ìgbàgbọ́ mi ni wípé kò sí ẹni tí ọlọ́run bá lè lò láti lè bá èèyàn sọ̀rọ̀ ó sọ nínú ìwé ọ̀rọ̀ ẹ̀ wípé tí èèyàn bá kọ̀ láti yìn òun ó máa gbé òkúta dìde láti lè gborúkọ òun ga. ọ̀rọ̀ ṣíwó ló ń sọ jáde lẹ́nu ẹ̀ tó bá mọ̀ wípé ó ka ẹ lára bó ṣe ń sọ yìí ó lè bá wa gbàwẹ̀ yẹn. mọ̀mí ẹ wo èmi fẹ́ ká tẹ̀lé ọ̀rọ̀ bíbélì o tó sọ wípé tí ọ̀run òun àyè bá kọjá lọ pé kékeré báyìí nínú ọ̀rọ̀ òun kò ní lọ láì má ṣe. gbẹ́nu ẹ̀ sọ̀rùn tójú bọlé ẹran onúrù ìwọ náà nìkan ló mọ máa rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ibi tá a rún ẹ lọ nìyẹn tó wá yíyan kìdíkan kìnìkan ṣé o fẹ́ máa fi bíbélì ṣépè fún wa ni. ah ah rárá mọ́ o. ah ní orúkọ jésù gbogbo ibi tó bá ti rò tó ròrò èmi àti àwọn ẹbí mi orí ara ẹ ló mọ máa fi gbé e o. àmì dáadáa ni ìròyìn mi. ọlọ́run ọlọ́run ni fún ẹ ṣe. mo mo ní ìkórí. ọlọ́run kí ló ṣẹlẹ̀ náà nínú ilé mo wà tí mo ti ń gbẹ́rù what's the problem. bèrè lọ́wọ́ ìyá bíọ́lá iṣẹ́ bíọ́lá ló lóun dé tójú bọ́lé ẹran onírù tó lóun lọ́lọ́lọ́lọ́lọ́ wọn wọn pásítọ̀ kan pàdé òun tó bẹ̀rẹ̀ sí sọ̀sọ̀kúsọ the worst part of it wá tún fẹ́ máa fi bíbélì máa ṣépè fún wa. what. mi ò ṣépè bẹ́ẹ̀ kọ́. ìyá bíọ́lá. mi ò ṣépè báwo ṣe mi lè ṣépè fún yín. kí ló fi ní gbogbo tá ìṣe yẹn náà. oríṣiríṣi ẹ̀gbin mà ló máa wà bẹ́ẹ̀ ni oríṣiríṣi ẹ̀gbin ló ń ta báyọ̀ gbọ́là ah, ah. gbọ́là dé ah. set àbúrò mi kẹrin ló sọ̀rọ̀ sí mi bí kókó bí pé mi ò tiẹ̀ jábọ́ ẹni tè rárá. tọ́ mi jẹ níyà ah àwọn olówó yìí máa burú o bàbá olówó yìí ò tiẹ̀ níbẹ̀rù ọlọ́run rárá ah kò sí wàhálà ta ni mo fẹ́ sọ̀rọ̀ ìfún tó máa gbà mí gbọ́dọ̀ wá níbi tí obìnrin pọ̀ sí i obìnrin àfi èmi kúkú ẹ̀ ah má ga ọ ó bẹ́ẹ̀ ta kì í fi ṣe wọn sílẹ̀ fún wọn èmi nígbàgbọ́ pé ọlọ́run á ṣe ìtọ́dá mo fà wọ́n lé kọ́ọ̀tọ̀ lọ́wọ́. bá mi dájọ́ fún wọn. 딱 맞춰가지고 그냥. náà àmọ́ tó ṣe o ó kọ̀ ṣubú sí báyìí o. ibi téèyàn bá gbà gòkè ló máa gbà sọ̀kalẹ̀ èyí tó já sí wípé ọ̀rọ̀ owó tí mo bá yín sọ òun ni kẹ́ ẹ lọ wá ṣó ti yé yín sìn tẹ́yìn náà bá dẹ̀ notice pé látànà tẹ̀ ti gbé wa àdákẹ́ lórí ẹ̀ à ń treat ẹ̀ àdẹ lè ṣe bí bá ṣe ń ṣe lọ. my dear owó how do we get money? ẹ ẹ wo ẹ jọ dókítà mo fi Ọlọ́run bá bẹ̀yìn tó ṣe lè má bá treatment yẹn lọ kémi lọ kí ló kí kówó wá. madam ó wà against the hospital policy mi lè ṣe ju bí mo ṣe ń ṣe yìí náà lọ the only thing tá ti lè ṣe náà ni first aid treatment tá ti apply fún yẹn we can't do more than that i try láti understand major. Ah, àwa kàn ń gbìyànjú tiwa ni but kókó ọbẹ̀ ni pé ẹ ṣàtètè lọ wá bẹ́ẹ̀ ṣe máa wá owó kalẹ̀ tètè proceed lórí treatment that's the only thing i can tell you and be fast about it please. mo aṣọ yìí pé kílẹ̀ ni tó ṣú wa máa kówó débi báyìí. ẹni ìṣẹ́ bá mi yàn lọ. ọgbọ́n olóò ẹ̀jẹ̀ má dáwọ́ dúró ẹjọ́ ẹ ṣàánú mi torí ọlọ́wọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ dáàdì bíọ́lá kí ló bó ṣe báyìí kí ló bó ṣe. owó náà ni solution ọgbọ́n tó ń sọ nìyí. owó owó owó ìgbà tí ó wọ ṣé kí n gbé kí n pé ọ̀rẹ́ mi kan. ẹnikẹ́ni tẹ́ bá láti ó yẹ ẹ máa pè é máa pè wọ́n máa pè wọ́n. fún fún mi gan fún mi dání. i'm even thinking bóyá kí n tiẹ̀ tago tí mo wọ̀ yìí bóyá bóyá ló lè value ẹ̀. bàbá ẹ ṣàgbà lójú yòyò lílé yìí kókókó èlò ni èlò lè fẹ́ tà ẹ ṣàgbà ìdúró kọ̀ọ̀sọ̀ ẹ ìdúró sí ìbẹ̀rù sí ó yá sọmọ tó fẹ́ sọ̀rọ̀ àwọn ọmọ lójúkò kò sí problem. ẹ chief lágbára Ọlọ́run ẹ ní fojú sùn ọmọ ẹ ní rúgbọn àsáré pé gbogbo nǹkan tó ń pa yín lẹ́rìn lágbára Ọlọ́run kò ní pa yín lẹ́kún ẹ jọ chief owó oṣù mi ni mo wá gbà ọmọ mi Bíọ́lá ló lásìdẹ̀ǹt hospital tàdé gbé lọ dókítà jẹ́ kó yé wa wípé tí a bá kówó wá pé wọ́n ní attend ẹjọ chief ẹjọ ìṣàánú mi ẹ má jẹ́ kí n fojú sunkún ọmọ ẹjọ. wrong time ló wá sí yeah ìbáwó tó wà lọ́ọ̀ mi mo ti kó fún àwọn tó ń bá mi ṣiṣẹ́ ní site contract tuntun mo ṣẹ̀ṣẹ̀ gbà yìí sí mo ti kó fún wọn kó máa ṣiṣẹ́ lọ and kò dẹ̀ sówó mi lọ́ọ̀ mi mọ́. ń bí ó lè pèlè ẹ̀ ń bọ́ dáàdi ẹ̀ ń owó. shut up kí ló ṣe é wọ́n náà bá sọ̀rọ̀ ní àbẹ́ mi tó ń ṣẹnu bèrèbèrèbèrèbèrè pamẹ́tàs mo ti kìlọ̀ fún yín pé tágbàlagbà mi ti bá ń sọ̀rọ̀ kó má fẹnu ẹ̀ sí mọ́ máa lọ kó ṣe sùúrù ní tiẹ̀ jàre. dadi hmm? hmm. owó tí mo sọ fún yín pé mo need fún aṣọ mi nǹkan. o oh, one fifty k àbí ah, tó bá ṣe tán kó lọ sí yàrá ìlọrin fóònù wa. thank you dadi. màá transfer ẹ̀ sẹ́ immediately. Uh, but dadi dírò ní kọ́kọ́ ló ní ìdòwò nù lẹ́yìn náà. ẹni tó bá mi sọ pé òun ní ìdòwò ló fẹ́ transfer owó sí. èmi náà ní ìdòwò mo fẹ́ change mọ́tò mi. láti ọ̀nà ok. mo fẹ́ change mọ́tò mi and mo dẹ̀ fẹ́ change wardrobe mi the last time tí mo change wardrobe mi was three weeks ago. òjò owó ni ẹ ṣá kí ló dé tó láì fún ma kọ́pì mi pàtó mo fẹ́ ma kọ́pì mi ò ṣe wá ní ṣáàzì. àbí o one last bond you get the one fifty k today today now now couple of minutes you get it. láti ṣe tí mi kọ bẹ́ẹ̀ fà ṣé mo pé kó máa pè mí ń bọ̀ dání ó bóyá larúkọ mọ́ mi lórí ẹyin lẹ́fà gbúrú mi bá. àpàjà ọkọjà báwo ni jẹ́ni àbákan bílíìpù látàrọ̀ tí mo ti lọ sixty thousand naira ni mo rí. ọ̀gá mi tí mo tiẹ̀ bílíìpù wọn máa fún mi lówó sítórì lọ́ọ́ fún mi ọmọ wọn ṣùgbọ́n mi ló pè mí lórí fóònù tó ní kí n wá wá fún mi fifty thousand naira gbà tí màá kúrò lọ́dọ̀ wọn tí mo lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi náà tún fún mi ní ten thousand wọn ló fi jẹ́ sixty thousand jọ Bíọ́lá ń kọ́ báwo lára ẹ̀. dókítà wà lọ́dọ̀ ẹ̀ àwọn nọ́ọ̀sì ló ní kí n dúró síbí báyìí létí dúró látẹ̀kọ́ mi ò tiẹ̀ rẹ́ni kankan náà wọn. kò ní sí lábúrú lágbára Ọlọ́run. I think she is getting better but ó ti ń ṣe mí náà wọn ò jáde látàárọ̀ tán ti wọlé jọlọ́wọ́ lọ. ó ní kó wo kékeré dúró bíbá láti kan ọlọ́run please jọ mi yàrá fún yusuf kan ọmọ ọlọ́run jọ. ọlọ́run ṣe àrùn ọlọ́run ṣe àrùn ọlọ́run ṣe àrùn ọlọ́run bá mi wò sàn ọlọ́run bá mi wò sàn. Ah. doctor, dókítọ̀ báwo ni ìyá mi ti lọ kó balance wa ṣáà ọmọ mi ti wà okay. I'm truly very sorry, sir. Sorry, sorry, sorry. We tried our best, but we lost him. Ah! So wípé ò dá mi fún ìyà jẹ ni. lóòótọ́ gbogbo tó fò dáradára ni àmọ́ àwọn èèyàn ló sọ ipá mi dọ̀gún ọjà mi sí báwo mi rọ̀ olúwa ṣàánú mi ẹ jẹ́ kí àìjẹ̀bi gbé ọ lọ́wọ́. culture like duty <laughs> nípa ìfẹ́ mi àwọn ọ̀nà ọ̀rọ̀ mi ṣùgbọ́n èmi gbàdúrà á Olúwa gbàdúrà o <laughs> ìyàwó èèyàn búburú tí ń jẹ́ kí oríṣiríṣi ọ́fíìsì yóò dúró nígbà tí yóò bá ṣe. ẹni tó sọ̀rọ̀ ni yóò fi ọ̀ra ẹ̀. bóyá tó ni àgbà kò sí. ẹ̀yin tó nílé ayé mo ké pè yín o wọ́n ní ọ̀sán pọ́n kọríkọrí bẹ́ẹ̀ lọ́kọ tá ń pè yín ayé òkùnkùn ṣú bírímù bírímù bẹ́ẹ̀ lọ́kọ tá ń pè yín ìyá mi òṣòro mọ̀ nìfìyà la torí japa á tẹ̀dọ̀jọ́ kan á ti fújò rọrùn ọ̀gàlà tá a mú jẹyàn láì bì èmi ọmọ yín mo wá pè yín o ẹ wá jẹ́ mi níhò tèmi torí yeye ọmọkùnrin ní gbẹ́kún ọmọ rẹ̀ kó má jẹ níhò. bàbá ní ká mọ́ ọmọ lọ́rọ̀ láàrin ìlú ọmọ lọ́rọ̀ adáṣọborí adégún a máa bẹ́ẹ̀gún ròde ti fúlẹ̀mù. Hmm, ah, ọ̀rọ̀ yìí le o. Ah, torí kó lè rọ̀ náà ni mo ṣe wá bí hmm, torí kó lè rọ̀ náà ṣe júwèé mi fún mi pé kí n wá. àmọ́ o ọ̀nà àbáyọ kan wà o ṣé bí n bá sọ̀rọ̀ fún ọ sọ́ọ̀gbọ̀ sọ́ọ̀sì ah. gbà sọ́ọ̀sì ṣe. bàbá. Hmm? tí èèyàn máa ń kó sínú omi kó tún máa kígbe òtútù ni pẹ̀lú gbogbo ibi tí ọ̀rọ̀ dé dúró yìí gbogbo tó bá ní màá ṣe ni màá ṣe. gbogbo tí n bá ní ọ̀sẹ̀ lọ́ọ̀ṣẹ̀ gbogbo tí n bá ní ọ̀sẹ̀ lọ́ọ̀ṣẹ̀. à má ṣe o. torí mo fẹ́ ó dá ọ lójú wípé bọ́ ọ bá ti lè ṣe wò ó gbogbo ntọ́ bá wa ni ó dẹ̀rọ̀. ibẹ̀ yìí tó nílé ayé mo kẹ́ pè yín o wọ́n ní ọ̀sán pọ̀ gọ́nígọ́ní bẹ́ẹ̀ lọ́kọ̀ tá tá á tẹ̀dọ̀jọ́ kan á ti fún jòrò òrùn ọ̀gàlà tá a mú jẹyàn láìbì èmi ọmọ yín mo wá pè yí o ẹ wá jẹ́ mi níhò tèmi torí yeye ọmọ kan ò ní gbẹ́kún ọmọ rẹ̀ kó má jẹ níhò ẹ̀yin tó nílé ayé mo pè yín ẹ̀yin ìyá mi o ẹ̀yin ìyá mi o ẹ̀yin ìyá mi o ẹ ṣeun. ẹ ṣeun. ẹ̀rọ náà rèé o. ṣé bó ṣe gbà nù awo ò ṣàlàyé fún un nẹ. mo wí fún un. ṣé bó ṣe gbà nù nẹ. kí ló fẹ́ kí n ṣe ibi mo sọ fún ọ wípé gbogbo tí bá ń bẹ́ǹdì rẹ̀ sọ ọ́ lè ṣe. mo ti sọ pé màá ṣe kí n gbẹ̀rọ̀ ló pa yìí. ìyá olóhùn ó ṣe ọ̀rẹ́ o. kí ni kí ni egbò ayé lu ẹ kí wàá ní kí n fi ṣe kí n há kúrò. ẹ há kí ni kò wúlẹ̀ lílá. èmi kí n há eléyìí pẹ̀lú gbogbo ohun tó wà lójú ẹ̀yìn ọlọ́run má jẹ́ mi ò lè la o ẹ wo ẹ wá nǹkan mi ṣe mi ò lè la mi lè la mi lè la mi lè la mi lè la rárá. ọ̀ọ́lè la ẹ ẹ bọ́ọ̀ táwọn òfin lọ́ọ̀lè la ọ̀nà àbáyọ kan tún wà. yóò dáa fún yín nǹkan tí mò ń fẹ́ náà ni ìyá má bínú o mi ò lè la eléyìí kò pọ́síbù o. yóò tẹ̀ lè bínú ọ̀nà àbáyọ tí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ òun lè rẹ̀ sọ́ọ̀rì ńgbà tó ti lọ́ọ̀ lè la ìyá ọ̀ padà sí ìyá ọ̀ ti wá ìwọ náà ó sì wá gbéra ní ìsìn ọ̀ máa àmọ́ ikú fún ta fọmọ. fi lílá náà ní ìfẹ́ kọ́mọ kúrò lọ́wọ́. káre ṣe bí ọkùnrin ṣe bí ọkùnrin. màmá sani tó kọjá àdánwò ẹ ò rí. kílódé kílódé àní kílódé. ẹ fọkàn balẹ̀ sá kò sí kòkó sá ẹ fọkàn balẹ̀ calm down kí ló dé sẹ́ kí ló ṣe dire oh my god kí ló ṣe dire sẹ́ dire ti kú dàdí dire die dire kú. tún gbàgbé láti bá mi pè wọ́n ah, because aláyẹn dẹ́rù bà mí púpọ̀ jù kódà lásìkò àti mo ti tají báyìí mi ì lè súnmọ́ jù ewu kò ń bà mí gbogbo àyà mi ló ṣe pé má worry ṣé bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ pé kò má worry wo pásítọ̀ mi ò kì í ṣèyàn bẹ́ẹ̀ o mo sọ pé wọn sí níbi tí fóònù wọn wà ní àbí kọ́ máa púrò ìfẹ́yàn lọ́wọ́ but mo sọ pé immediately tó bá ti rí miss call mi ó máa pè mí padà má dẹ̀ get back sí ẹ. ṣé o trust Jùmọ̀kẹ́ mọ́ ni ṣé mo sọ fún yín lẹ́ẹ̀kan pé kò jẹ́ ká bá jùmọ̀kẹ́ pé jùmọ̀kẹ́ máa mọ ọ̀nà tá a máa gbé gbà ah wo jùmọ̀kẹ́ mo trust ẹ bó ṣe wà yẹn ọ̀rẹ́ mi. gbowó jọ bá mi tútù wọn pè é sí try wọn lẹ́ẹ̀kan sí. jẹ́ kí n tún try wọn kó tó lọ. o àdúrà lọ́pàá kírísítẹ́nì o mo ní nǹkan kan tí mo gbójúlé àfi ọlọ́run. ó ní ká gbàdúrà ká má bàa gbàdúrà tó má wọ̀ rí ọwọ́ kan tó bá ti lè gbé báyìí lọ́ọ̀yà mi ò rí irú eléyìí rí mi ò rí ní ìmọ̀ ọkùnrin yìí débi pé mo fẹ́ ta property mi fún besides kí ni mo fẹ́ ta property mi fún ṣé mo ká sọ pé mo fẹ́ san gbèsè ni àbí báwo láti mi ń jẹ èèyàn lówó mi ò jẹ bank lówó mi ò jẹ anybody lówó. look at it signature mi ló wà ń bẹ̀ lóòótọ́. but chief I ẹni sọ̀rọ̀ sáà ṣe we signature yẹn ló wà lórí document yẹn lóòótọ́ but ẹ má worry in three days time ma get vaccine. sí yín. gbogbo ilé òjò wa lójú sir. are you sure. very sure sir. please torí má jẹ́ kó pẹ́ kó mi máa tẹ ìwọ̀gbìn lẹ́nu please. all right o ṣe thank you you may take your leave all right o ṣe. kí ni nǹkan tó ń sọ fún mi sí báwo ni iléeṣẹ́ ṣe lè cash fire so what ṣé o ti pe panápaná oh my god panápaná náà ò bá kọ́kọ́ pè kó tó pè mí die one one four die one one four one one four straight away tètè pe panápaná i'm on my way kí ni. jáde o ti ṣe bẹ́ẹ̀. kí ló ṣẹlẹ̀. wọ́n ní kọ́ńtẹ́nà tó gbé ọjà mi kọ́ńtẹ́nà tó gbé ọjà mi ṣíìpù tó gbé ọjà ẹ. ṣíìpù tó gbọ́jà mi ṣíìpù tó gbọ́jà mi wọn ló ti rí ah! wọn ló ti rí ah! wọn ló ti ah! rí. kí ló dé kí ló dé dẹ́dẹ́ yẹ. wọ́n ní gbogbo ọ́fíìsì èmi náà ti jóná gbogbo ọ́fíìsì èmi náà ti jóná. yẹ́sọ̀ tálàṣẹ aláṣẹ tí o lè dáríjì wá tí o lè ṣe ìwà àdéṣà dìde tìjàtìjà dìde alágbára dìde ọlọ́run mi kó wá ṣèrànwọ́ fọ́ọ̀mù rẹ ajagun ṣẹ́gun ìwọ nìkan lọ́lọ́run ó yá wá jagun yìí fún òṣì ìwọ ni arógun má sá hmm. arógun má tìdí arógun má ṣojo ìwọ ló pé ààrẹ ní alpha àti omega hmm. èmi ni tí ń jẹ ìmọ́lẹ̀ hmm. tó bá jẹ́ bẹ́ẹ̀ lórúkọ jésù ó yá fọmọ rẹ jáde jésù kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. ẹ jókòó. ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. ogun tó ń jà yín ti ṣẹ́. bẹ́ẹ̀ ọkọ yín kọ́. madam amúmọ̀rí nínú ìran pé ogun tó ń jà yín yìí láti ọ̀dọ̀ ọkọ yín ni. ọkọ mi mi rò pé yẹn possible because gbogbo nǹkan tá à ń sọ tó ń ṣẹlẹ̀ sínú family wa yìí kò ń ṣe mí nìkan gbogbo àná ni gbogbo kìíní ìjọ affect pọ̀. bọ Pastor, ó kó ètè ń sọ yìí àgbàlagbà ni kò ní ṣe ní wàhálà kankan ẹni tó máa ń lọ jẹ́jẹ́ ara ẹ̀ ni. ẹ ẹ wò ẹ farabalẹ̀ o ṣe rí ọ̀rọ̀ ọlọ́run ẹ̀dẹ́ ni ẹ jẹ́ kí pásítọ̀ sọ nǹkan tó rí gan ẹ ti gbọ́. àánú ọlọ́run ní fi yín sílẹ̀ bíbélì sọ pé ègbé tí a ò fi hàn tó ń jẹ ìgbídẹ̀sì ní fún ẹni tí a fi rántí kò jẹ́ bẹ bá ṣe mú mi nínú ìran yẹn a rí i pé ẹkún àjùlọ ló ń fa ogun tó ń jà yín. ẹkún àjùlọ mi ò understand kí lẹ mean. ọlọ́run fi hàn mí pé ọkọ yín ti fi àjùlọ hàn èèyàn kan ẹkún ẹni yẹn òun ló ń fa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. ẹ ní láti lọ tẹ ọkọ yín nínú dáadáa tí ọkọ yín bá ti fi lè sọ ẹni tán ṣẹ̀ ogun yẹn ti ṣẹ́ pátápátá ṣùgbọ́n kí ẹ tó lọ á wù mí kẹ́ ẹ gba àwẹ̀ ọjọ́ mẹ́ta àti àdúrà ọjọ́ mẹ́ta kí ọlọ́run lè fi ọwọ́ tọ ọkàn ọkọ yín. àwẹ̀ àti àdúrà ọjọ́ mẹ́ta ṣé kí n tó kúrò lọ́dọ̀ yín bí. ilé ni màá ti lọ gbà á. ẹ̀yẹ nílé ọ̀dọ̀ wa. bẹ́ẹ̀ni. àwẹ̀ àti àdúrà ọjọ́ mẹ́ta. bẹ́ẹ̀ni bíbélì kan fìdí ẹ̀ múlẹ̀ ó ní láìsí àwẹ̀ àti àdúrà oníṣẹ́ ìyanu kankan ò lè ṣẹlẹ̀. ìkan tẹ̀ sọ ni pé mi ò ní jẹun nìyẹn òfódìdí ọjọ́ mẹ́ta o. oúnjẹ tẹ bá ti jẹ lálẹ́ ìnìyẹn sí ó tún di alẹ́ ọjọ́ kejì ẹ ṣe bẹ́ẹ̀ fún ọjọ́ mẹ́ta. ṣé bá ti jẹun lálẹ́ yìí ó tún di alẹ́ ọjọ́ kejì. but báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí àwẹ̀ ọjọ́ mẹ́ta péré náà pé. wọ́n ní tí bá ti jẹun lálẹ́ báyìí pé mi ti ní jẹun di alẹ́ ọ̀la. ó màmá sẹ́ni tó kọjá àdánwò èèyàn rẹ̀ ohun tó mú tálákà ṣògbére kú. 雄不果终。 jókòó a ní kẹ́ jókòó mà àwa bẹ̀rẹ̀ ẹ̀mí tó wà yà. ojú ni tí ẹ mọ̀ wípé mi mọ̀ kọ̀kọ̀ nípa kọ́tà sórí mi mọ̀ kọ́kọ́ àwa bẹ̀rẹ̀ ẹjọ́ ìforíjì wa ẹjọ́ ẹjọ́ ẹ má sunkún ẹjọ́. Hmm àṣé lóòótọ́ ni pé òjò àtúrárí ẹ máa burú o nìyí chief ẹ dẹ̀ fi ọmọ ẹ fi dà mí lóró ká sọ pé ọjọ́ tí mo wá bá yín yẹn ẹ fún mi ní owó oṣù mi tí mò ń béèrè lọ́wọ́ yín ó ṣeé ṣe kí Bíọ́lá má kó o àmọ́ ẹ mọ̀ mọ̀ torí nǹkan tẹ́ fẹ́ ṣe tí mi ò gbà yín láyè lẹ́ ti ṣe èdè fìyà jẹ mí lọ́mọ tí mo jìyà lé lórí lọ́mọ tó jẹ́ wípé iṣẹ́ abẹ lọ́ fi gbé jáde lọ́jọ́ rírí jẹ lọ́jọ́ àìrí jẹ ọmọ tó jẹ́ wípé mò ń wò ó ni bí láìpẹ́ láì jìnnà màá jókòó màá jẹun ọmọ èdè jẹ́ kí èdè kó gbà lọ lọ́wọ́ mi bẹ́ẹ̀ ah, chief kábíyè. mi fẹ́ kó ra àròkàn àròkàn tó máa tó máa mú ẹkún àsùndá wá tó bá ní kó máa ro lọ́kọ́rin kí sí nǹkan àbàjẹ́ ṣé àforíjì mi torí ọlọ́run ìgbà ìmọ̀ ni ìgbà ìmọ̀ níjọ. ìgbà ìmọ̀ ẹ̀dùn ẹ̀bẹ̀ tẹ wá bẹ̀ mí sí ṣó máa sọ pé kí bíọ́lá kó jíǹde ni. my dear it's okay chief mi ò fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ o ṣùgbọ́n ẹ lo gbólóhùn kan olúfẹ́ jẹ́ kí n fèsì sọ̀rọ̀ yẹn ẹ̀yin wá sọ wípé ìgbà àìmọ̀ nǹkan tẹ máa ń sọ nìyẹn nígbà tẹ bá ti bà nǹkan tó dáa jẹ́ ẹ máa wo ṣùṣùn ẹ máa fi ọwọ́ ọlá gbààyàn lójú ogún aláàrú kì í gbẹni gbogbo tó máa ń sọ kí ló dé tẹ̀ fún lówó ọ̀yà ẹ̀ ọmọ wa ṣiṣẹ́ fún yín ìgbà tó yẹ kẹ́ fún lówó ẹ̀ ẹ fi ń dá lára ìyẹn ò tiẹ̀ wá dùn mí jù níṣẹ́ lẹ sọra yín di ègé tá à ń ṣègé ẹ wá ń lé ọmọ káàkiri inú ilé bó wà ní kitchen ẹ máa máa lé bó wà níbí ẹ máa máa lé kí ló dé. Ah, wọ́n tún sọ yẹn mọ́ ọ mọ̀ pé wife mi wà lórí ìjókòó má fún nǹkan lẹ̀. wife ti ń wà lórí ìjókòó ṣé òun ò kí ń ṣe wife tọ̀dọ̀ mi. Hmm. lẹ́yìn lé káàkiri àbí. ọ̀dà jọ jọ jọ má bínú kúlọ̀ náà. kò sí nǹkan tó dùn mí ju pé ẹ fi selfish interest ẹ fi jẹ́rìí ẹ fi dẹ́mi ọmọ tèmi lẹ́kọ̀ọ́ hmm. bẹ́ẹ̀ dẹ̀rẹ̀ ọlọ́run ló mọ bó ṣe ṣe oníkálukú ó nídìí tó fi ṣe ilé olówó ó nídìí tó fi ṣe àwọn oníbọ̀rọ̀ kìíní ta wà. Ah, dáàdi wa ojú ẹ ṣe ẹni o ẹ ṣe ẹni. ibẹ̀ ní ẹgbẹ́ kan sí ẹ ṣàforíjì wa ẹjọ́ tó bá. ẹjọ́ tó lọ́lọ́ ẹ má bínú sí mi ẹ má bínú. madame ẹ jókòó àwa ti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run ti dá wa láre èrò wa ni pé àní lè bímọ mí mọ́. ọlọ́run ti dá wa láre ó ti fi ọmọ rọ́pò fún wa we don't know anything about your predicament mm-hmm. níṣe ni kẹ́ gbàdúrà ọlọ́run á dẹ̀ dá yín lóhùn kò jù bẹ́ẹ̀ lọ. ẹ jọ nítorí ọlọ́run gbogbo wọn tí n bá ṣe ṣàforíjì mi àdúrà yìí náà ló ṣe kókó kẹ́ ṣáà ṣàdúrà fún mi ẹ jọ. má gbàdúrà fún mi mi ò fìgbà kan ṣépè fún mi rí. ìyàwó mi gbàdúrà fún wọn madam láwọn ò mọ nǹkan sọ bẹ́ẹ̀ ni o ah. àmọ́ chief ọlá madam lẹjẹ o. Mm-hmm. Ah, madam ní agbára ọlọ́run ẹ̀ ní rí bànújẹ́. dáàdì mo gbàdúrà fún ẹ ṣe fìlà yẹn. mo wá bọ̀dá jọ rẹ̀ pé ọmọ ò ní kú wọn mi lọ. àmín àmín. ọlé tó kù tó kù náà ṣùgbọ́n. sẹ́ni tó kọjá àdánwò. ohun tó mú tálákà ṣògbére ẹkún. ló mú lówó ṣògbére ẹkún. olówó fowó ṣohun gbogbo tán. ojú agbéraga kalẹ̀ o. mọ̀kẹ́ honestly mi ò believe ara mi nígbà tí pásítọ̀ yẹn sọ wípé kí n tẹ ọkọ mi nínú kí n tẹ ọkọ mi nínú mo wá wò pé kí ló ń ṣẹlẹ̀ hmm, bí mo mọ̀ ṣàṣẹ pé wọ́n lórúkọ ọjọ́ òrùmà nìyẹn tí mo dá wọn jókòó tí mo kúlẹ̀ tí mo ń bẹ̀ wọ́n pé bàbá yìí ṣàánú mi má kó bá mi ló bá ní ó yá kí jẹ́ ká lọ bẹ̀ ọmọbìnrin o lè believe nígbà tí a máa dé ọ̀dọ̀ ọmọ ọ̀dọ̀ wa tó ń bá wa sí oúnjẹ ọmọ <laughs> ọ̀dọ̀ tó bá wa sí oúnjẹ. mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀. àṣọkọ mi ò jẹ́ kó sinmi nínú ilé. wọ́n ṣe ń lé sókè náà ń lé sísàlẹ̀ wọ́n fẹ́ máa bá ní nǹkan pọ̀ nínú ilé mi. I couldn't believe myself. ìyẹn ọkọ ẹ. I'm telling you. ọmọ ọ̀dọ̀. Eh. ah Jesus ah, ah. ṣé bá a sọ fún wọn náà a sọ fún ẹ yẹn pé bàbá tó jẹ́ pé ó ti níyàwó méjì tíyàwó méjèèjì ti filẹ̀ tán lọ ṣé ìwọ mọ̀ pé ó yẹ kó mọ̀ pé nǹkan ṣe wọn ni báwo ni obìnrin méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ṣe máa fi ọkùnrin kan sílẹ̀ tó máa ní ibẹ̀ ló wù ẹ́ láti lọ. o ò lè blame mi Jùmọ̀kẹ́ o ò mọ bí bàbá yìí ṣe ń tọ́jú mi tó ń kẹ́ mi lójú kẹ́ mi nímú ni ṣé mo réyàn tọ́jú mi bẹ́ẹ̀ máa ń lárúgbó ni mo fẹ́ fẹ́ ni. Ah, kò sọ́kùnrin ìgboro náà ṣe bó mọ̀. ìdí pàtàkì kan táwọn obìnrin méjèèjì yẹn náà fi wọn sílẹ̀ ìtumọ̀ ẹni pé nǹkan ṣe wọn nǹkan wà lára àwọn náà. nǹkan ṣe wọn o. ẹ lo ẹ sá nìyẹn. yẹ olúwo. kí ló ṣẹlẹ̀ kí ló dé. sọ fún mi ibo lọmọ mi wà ibo lọmọ mi wà ibo ni. tani tani Jùmọ̀kẹ́ Jùmọ̀kẹ́ Jùmọ̀kẹ́. kí ló ṣẹlẹ̀ accident onígbà àwọn abúlé gbọ́dọ̀ ṣe sí mi o abúlé gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí mi o bóyá bábí tó padà bábí tó padà kí ìṣe ẹ̀mọ́ ibùdó àbàbà lọ sí ilé ní àbọ̀ tútù kí ìṣẹ̀lẹ̀ ọ̀sẹ̀ǹtì náà pẹ́ ọ̀sẹ̀ǹtì náà pẹ́ o ọ̀sẹ̀ǹtì náà pẹ́ o olúwa o iná ọmọ gbọ́dọ̀ ju omi yẹn o ṣèpè mi olúwa mi ò bẹ ẹjọ́ mọ́jẹ̀mọ́ aburú aburú gbọ́dọ̀ ṣẹlẹ̀ sáyé mi olúwa o ó yá. Ah ẹlò ẹlò wọn ò gbé mi ìbọn nọ́mbà yẹn bá mi pè jù ẹ jù mọ̀kẹ́ bá mi pè nọ́mbà yẹn jù mọ̀kẹ́ bá mi pè nọ́mbà mi ò rí ṣe o mi ò rí nọ́mbà yìí pé olúwa. kò sí kankan tó máa ṣe láti ọ̀rọ̀ náà ah by the special grace of God ah! nothing nothing ah! will happen to him olúwa o in the name of Jesus in the name that is above every other name nothing nothing will happen to him. àbúrò gbọ́dọ̀ jẹ́ ìpè mi ní orúkọ jésù aburúkọ tó jẹ́ ìpín mi mi ò rí ṣe tí mo kẹ́ bá fi pe nọ́mbà yẹn. ọ̀nà ọ̀sìtì ní mi tẹ mọ́bi tó wà báyìí mi mọ́bi tó wà mi mọ́bi tó wà. oníwà aburú gbọ́dọ̀ jẹ́ ti tèmi olúwa bá mi wọ ọmọ mi sọ lọ bá mi dáwọ́lé aburú gbọ́dọ̀ jẹ́ ti tẹ̀ ẹ̀yin màláìka òde ọ̀rọ̀ yá ẹ má lọ bá mi bọ́ níbi tó wà yẹn olúwa olúwa o mo ọmọ mi bọ́ inú ẹgbẹ́ ẹ̀jẹ̀ jésù olúwa mo fi ẹ̀yìn sí àgbélébù mo fi ẹ̀yìn sí àgbélébù mo sọ̀rọ̀ jẹ́bi àṣẹ tẹ̀lé àṣẹ tẹ̀lé olúwa o ó yẹ ibi tó mọ̀ mí wà báyìí ẹ̀jẹ̀ jésù o ó yá ẹ má lọ bọ́ mi tó wà I stop you with the blood of Jesus I cover you with the blood of Jesus olúwa o olúwa ṣàánú mi ọlọ́run ṣàánú mi àbúrò gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí mi olúwa ṣàánú mi ìwé eléyìí ò sí mi ìwé eléyìí ò tọ́ sáyé mi olúwa olúwa ṣàánú fún mi ọlọ́run ṣàánú fún mi mi ò gbọ́dọ̀ fojú sunkún ọmọ kò ṣe má jẹ̀bù tí mo ní. orúkọ mi ni ṣí gbadege ṣe mi lọ mo fa àwọn pọ́pátì fún ìgbọ́ tàbí báyọ̀ òní ní èmi ọjọ́ kìíní oṣù kẹfà ọdún tí a wà láti èmi gbogbo ilé mi àti iléeṣẹ́ mi Ah! ìwọ ọkùnrin yìí lọ́ọ̀yà. ṣé ohun yín nìyẹn. ohun mi kọ́ lè lè yàtọ̀ kò tí ẹ fi wíwọ́n kan jọ níbo ni wọ́n tún mọ̀ ọ́ máa ń rí. ó ti àjọ ẹ̀ǹtì ṣe iṣẹ́ tó fi máa di bọ́ọ̀sì ẹ tún máa deny voice mi ok chief tí a bá sọ pé ẹ̀mú mi good and fine ẹ tún sọ pé signature yín mo fọ́ ọ̀jẹ̀ yín ṣé tí mo máa sọ pé òun forge voice yẹn again chief. ohun mi kọ́ yìí o oh, forge oh. signature of you forge everything about me máa yìí kí ló dé wọ́n rán ẹ sí mi ni. tuntun bí ojú èṣù. èṣù èṣù ní kọ́kọ́. èṣù. tí irun ẹ tó ta kólókòló tí irun pé èṣù tó gbé dání ah, ah. for God's sake. ẹ chief ṣe rí níṣẹ́ tí wọ́n ta property yẹn fún mi gangan mo ti suspect pé something like this o lè fún mọ́ mo wá pè ràn yín pé chief kí ló dé ṣe fẹ́ ta property yẹn fún mi ẹni kí ló kàn mí. èmi bẹ́ẹ̀ ni chief ẹni kí ló kàn mí mo mú fóònù mi mo tẹ rẹ́kọ̀d mo ṣe rẹ́kọ̀d gbogbo ọ̀rọ̀ tẹ̀sán sílẹ̀ ṣe rẹ́kọ̀d ẹ̀ sílẹ̀. ayé máa lè mí ìjókòó pẹ̀lú ọ̀bùn ẹ̀yìn mi ò rí tán bá ní apurọ́ mọ́ni takoni lójú mi ìrírú ẹ̀ rí mi ìrírí. mo ò lè parọ́ sókò mi á parọ́ fún mi ni kí ló fẹ́ kí ṣé bí pa wọ́n ni. lọ́ọ̀yà gbà mí kí la máa ṣe. ẹ fọkàn yín balẹ̀ chief ẹ má wọrí àwa la máa lékè gbogbo gbogbo ohun tó wà nílẹ̀ yìí ẹ má wọrí ẹ fọkàn yín balẹ̀. a gbọ́dọ̀ lékè ni o a gbọ́dọ̀ lékè ni o. now bedroom mi ṣé bedroom ṣó fèsì bẹ́ẹ̀dì mi ìyẹn jẹ́ wà second one tẹ bá wọnú bedroom mi ṣe ní jacuzzi àbí ẹni jacuzzi. thirty. four one nine ni máa yìí ó lè ní. ah lọ́ọ̀yà ẹ má wò wá níran o ah. lọ́ọ̀yà ẹ má wò wá níran o. àmàlékè ẹ má wọlé. ẹ dúró náà ẹ dúró náà ẹ dúró náà tó bá ti wà jẹ́ wípé ẹni sùúrù ẹ jẹ́ sáré sọ kankan o ẹ wò gbogbo owó tẹ̀ ń sọ yìí la máa dá padà fún yín o gbogbo owó tà ń sọ la máa dá padà fún yín o tó bá jẹ́ wípé ó ní ibi tí ọ̀rọ̀ yìí ti wá gbogbo owó tà ń sọ la máa dá padà fún yín o torí pé mo mọ̀ wípé ọkọ mi ò lè ṣe kankan kó má jẹ́ kí n mọ̀ dádì owó tẹ gbà lọ́wọ́ ọkùnrin bọ̀lẹ̀ kù sí. mi ò gbà kọ́bọ̀ lọ dádì ọ̀rẹ́ mi ni mo mú wá bá yín ó ní ṣòro kan àwọn ṣòro kan tó ń dojú kọ ṣé wọ́n rò pé tí bá dọ́dọ̀ yín kẹ́ bá mi pray fún. Ah, táyì tẹ́lẹ̀ wá wá yìí o ẹni pé mò ń jáde lọ ni i'm very very much in a hurry bóyá ẹ lè padà wá nírọ̀lẹ́ àbí kẹ́ ẹ dúró dè mí. Ah, dádì ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ gbàdúrà fún mi lẹ́yìn sí bàbá lórúkọ jésù ọ̀run gbàdúrà fún ọmọ rẹ ẹ̀yin ogun ọ̀run ẹ ṣẹ́gun ọlọ́run ṣẹ́gun fún yín òkè ìṣòro iwájú yín ó di pẹ̀tẹ́lẹ̀ ìgbọràn dẹ̀ sàn ju ẹbọ ríro olú ọlọ́run àánú dáríjì ọmọ rẹ̀ àmín jésù ogun wọn advance ń fún ẹ kò tẹ̀lé tó o bá tẹ̀lé gbogbo tó tò sílẹ̀ ó lè lọ fail and it's not the best ti gbọ́ ìyẹn ẹ bẹ́ẹ̀ kí ló fẹ́ ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọ̀run ẹ̀yìn ìfọ̀gọ́tì mo sọ fún ẹ ó dàbẹ̀ pé alẹ́ ti lápá nìyẹn. ìgbọ́n tó ń sọ tó ń rán sọ̀rọ̀ ó ti lo ìlú náà. do something about it. kí ló dé ah, ẹ sì definitely. ẹ jọ torí ọlọ́run ah, ẹ jọ sáré ẹ jọ torí jẹ́ ẹ má bínú. Ah, ẹ má bínú sá. irú ọmọ wo rè. ẹ má wọrí sá máa wá nǹkan ṣe sí ẹ má wọrí. níbo lẹ ti gbà dúró ibo ló ti yá tó lókun lọ́rùn. ẹ má bínú dáadé ọjọ́ torí olóko. wá ń da drink mi lára who are you. oh my god oh god my god oh god my lord. ìwọ ah kò ṣẹlẹ̀ sí mi rí. mi ò mọ̀ mọ̀ mi ò oh, mọ̀ oh, mọ̀ mọ̀ mọ̀ kí ni. mi ò mọ̀ mọ̀ dáadé ẹjọ́ torí olóko. láti jọ́sọ́ tí mi mọ̀ dá nǹkan sí mi lára rí. ìwọ the first person ojú àwa rí èèmọ̀ ẹni tó ṣe tẹ́nìkan ò ṣe rí ni ojú àárín tẹ́nìkan ò rí ni let me tell you. iṣẹ́ tán mi lé ni. ah dájú ẹ̀jọ̀ nítorí ọ̀la ẹ bá ń bẹ̀ ah! kò síbi tí mo fẹ́ lẹ́ bá ń bẹ̀ wọ́n. keep quiet my friend iṣẹ́ ó tán bí ilé ni. sad. Eh, adédè ẹjọ ìṣàánú mi bá ń bẹ̀ wọ́. ọ̀rà ọ̀rà ọ̀rà ọ̀rà ọ̀rà ọ̀rà mo ti gbọ́ lọ gbé ẹrù ẹ báyìí kó máa lọ mi fẹ́ rí ẹ báyìí for three days. yeah. after the third day tó bá wá bí báyìí kò ṣiṣẹ́ for six months o gbọ́n tí mo sọ fún ẹ ṣiṣẹ́ for six months láì gbà kọ́bọ̀. ah dáàdi owó tí mo fi tọ́jú ìyá mi ẹ bá ń bẹ̀rù ẹ jọ torí ọlọ́. oníyà oníyà. bẹ́ẹ̀ni ìyá mi sì kìdí owó tó jẹ ẹ jọ. mi rò pé ìyá ẹ̀gán lẹ́kọ̀ọ́. definitely sir. wọn ò dẹ̀ bí eré kó má padà wá ṣiṣẹ́ oṣù mẹ́fà yẹn tó o bá padà wá kò síbi tó ti máa ríṣẹ́ sí ah. mi ò ní mọ̀ bẹ́ẹ̀ni ó wá kẹ́rù ẹ o change location ó wà ní kútú wenji ibi iṣẹ́ tó bá wà máa ṣàkẹ́ wàá mọ bí mo ṣe tó. get lost. Fabulous animal. She is definitely yes. Mami, ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́. Báwo la ra yín sí? ló tó wọlé dà kò sí gọ̀gàn ojú ẹ̀ tí mo wò ìkọ̀kọ̀ làwọn kí ló ṣe kò sí nǹkankan sọ fún mi àmọ́ ní kó tó bá ṣẹlẹ̀ kó sọ fún mi kí ló dé kí ló ṣe mo fẹ́ sáàbò ẹ̀gbọ́n ọ̀gá mi lọ́tì ni mi ò dẹ̀ mọ́ mọ̀ wọ́n ti ṣe dà sí wọn lára nìyẹn wọ́n bá ní kí n má wá síbi iṣẹ́ fún odidi ọjọ́ mẹ́ta ìpéjọ tó bá tún wèzò máa ṣe fún wọn fún oṣù mẹ́fà mi ò dẹ̀ ní gbà nira mi ò rẹ́gbẹ̀rẹ́ pa jẹ fọ́jọ́ kan. ṣé o ṣe nǹkan rẹ̀ tó jọlé lọ nàbí. má mi wo ṣe kankan nǹkan dọ̀tí sí wọn láwọn ọmọdé bẹ̀ wọ́n. ṣé o mọ ilé ẹ̀gbọ́n ọ̀gá ẹ̀ mi ò mọ bẹ́ẹ̀ mi ò mọ tó ń gbé o. ó dà kó burú tó bá di ní ọ̀tún àtọ́nukọ́ wọn bẹ̀rẹ̀ iṣẹ́ àjọ débi iṣẹ́ àjọ débi iṣẹ́ ní àlọ́ bí ọ̀gá ẹ̀ ṣojúbọ̀ ìṣèkílẹ̀ tí wàá jẹ báyìí. mo ti mo ti dé. ẹ pẹ̀lẹ́ ọjọ́ uh-huh. ìbá yín wà nǹkan tẹ máa jẹ. ṣé ọkọ mi. ẹ pẹ̀lẹ́ ṣé ẹ pẹ̀lẹ́. ìjọ tó lọ lọ ẹjọ ẹjọ torí Ọlọ́run ẹ bá mi dáríjì ẹjọ tó lọ lọ ẹ wò ó bí mo ṣe wáyé ara mi ò yá òun náà ló ń tọ́jú mi ètò àṣìṣe kò sí kan tó máa fi tọ́jú mi ẹjọ. mọ́mi ìgbà tó wá jíṣẹ́ fún yín lé báyìí pòun iṣẹ́ ìbíṣẹ́ ṣó lòun ṣe ọ̀gá ẹ̀ àbí ta ló lòun ṣe ń ṣe. ẹ ó ṣàlàyé ó ní ẹ̀gbọ́n yín lòun ṣèṣì dá ọtí sí lára wọ́n fi fún un ní adúrú ìjìyà yẹn. madam ẹni tó ṣe ẹ̀gbọ́n mi ló ṣe ṣẹnusa wọn ò dẹ sí bíbá ẹ adájọ́ tó dájọ́ fún kò sí lórí ìjókòó tó ìwọn bá ní tèmi bẹ. ṣé ìjọ ṣé nǹkan tẹ̀ sọ ni pé tó bá ṣiṣẹ́ oṣù mẹ́fà yẹn tán tó bá di ẹ̀yìn oṣù mẹ́fà yẹn lọ́ọ̀ṣẹ̀ máa gba gbogbo owó ẹ̀ papọ̀. ṣé mo sọ Chinese àbí mò ń sọ Korea mo ní tó bá ṣiṣẹ́ oṣù mẹ́fà kò ní gba coins tó bá tún pa ọjọ́ kan jẹ́ oṣù mẹ́fà yẹn á <laughs> wá mọ èèyàn tán jẹ́ náà. ẹ ọ̀nkú ẹ nítorí Ọlọ́run bóyá kẹ fún wa ní nọ́mbà wọn àbí kẹ júwe ilé wọn fún wa ká lọ bẹ̀ wọ́n please. so tí máa wá fún yàn ládírẹ́sì ẹ̀gbọ́n mi irú èèyàn bíi ti ní báyìí máa fún ládírẹ́sì <laughs> you guys are funny. I'm a, you know mo lè ṣe favour kan fún yín náà I understand I'm a very nice person she knows. bẹ́ẹ̀ni mo mọ orí ẹ má ṣòro kan fún yín màá torí gómìnà lágbàlẹ ṣẹrẹnu géètì tán ṣì yẹn ẹ máa dúró síbẹ̀ mo lè tún fún yín kọ́lọ̀ mọ́tò tẹ́gbọ̀n mi ń lò you understand tẹ́ bá ti rí wọn tó fẹ́ drive wọlé ẹ máa lọ bá wọn ẹ máa ro tiyín fún wọn ṣe understand báyẹn sìn wọ́n á dẹ̀ gbọ́ sí yín lára lọ́nà. èmi kọ́ mo fún lẹ́jọ́ èmi kọ́ àbí ṣé mi mo dẹ́jọ́ fún ẹ. ẹ fẹ́ràn wà lọ́wọ́ lélé tó bá ń ṣe báyìí please ẹ jọ ẹ jọ torí ọjọ́ mi ẹ wo ẹ wo mi ẹ̀ ní àǹtí mi ni mo. rárá mi ò yá ayára ni mo fi wá bí. ẹ tún àìkẹ kẹ ṣe àpìtì wọn. ẹ jọ. mo respect yín ni mo ṣe ní kẹdúró sẹ́nu tó bá jẹ́ mi fẹ́ ṣèwà ni ó mọ̀ mi màá ní kẹ máa lọ màá ní kàn tiẹ̀ bounce yín jáde mo ní kẹ ṣì dúró sẹ́nu ọ̀nà tẹ́ bá ti rẹ́ ẹ̀gbọ́n mi tẹ́ bá ti wọlé ẹ bá wọn èmi kọ́ ló ṣẹ̀ màá. Will you just dé lọ gbọ́ you. tètè délé ọ̀pọ̀ àti ìbí ẹ jẹun tẹ́ ẹ bá jẹun bóyá ò ní ṣiṣẹ́ ẹ ṣe mọ̀ pé mo lẹ́nu kankan abẹ́ yìí nìkan ẹ mọ̀ mi ṣara gírí. àti mi nígbà sọ̀rọ̀ ṣẹ̀wà mọ́ ṣé pọ̀pọ̀ tó báyìí àǹtí mi kí ló dé sísá ah, ah. ṣé wà kí ló dé tó ogun olóòlò fún wọn. oògùn tó kọ fún ṣe ń bi ìbà ìfà tó tó bá tiẹ̀ lówó lọ́wọ́ wàá dẹ̀ gbọ́n lọ sí àtúntò kékeré kan tó wà ládùúgbò wáì. kò sówó lọ́wọ́ mi ìṣiṣẹ́ láti oṣù méjì wọ́n fún mi lọ́wọ́ rọra ṣe torí ọlọ́run ṣé wàá ṣe tá a máa ṣe ń sìn lọ wá tẹ̀sí wá káwá gbọ́dọ̀ sọ́sì. ok ti lọ. wọ́n wà dáadáa ìwọ náà làwọn á wò ìtẹ́lá ti wà ókè máa gbé yín lọ sọ́sì pé kí n bọ́ èyí sì ń fún lágbára ọlọ́run birthday ọ̀rẹ́ mi saturday ni àbí twelve kan a máa wá bí a máa ṣe fàájì a fẹ́ wẹ̀ fún tọ́lání tọ́lání ọ̀rẹ́ mi yóò mọ̀ ẹni máa jẹ́ kó ṣe ti bọ́ sí ẹ̀dùn náà ọmọ ọjọ́ sí tó ń dàdàkudà síyàn lára ẹ̀ ń kọ́ná. ọmọ yẹn ó ti ṣoṣù méjì and um, oṣù méjì tó ṣe gan mi ò fún sálárì ó ti lọ bí ọ̀sẹ̀ kan tí ó wà and um, mi ìfẹ́ disturb mi lórí ọ̀rọ̀ ẹ̀ mọ̀ ẹ̀ understand. sọkúsọ wo ló ń sọ jáde lẹ́nu yìí kí ló ń ṣe ẹ́ ah, o o o mọ̀ pé asọ̀rọ̀ṣẹ́ ni mí ni mo sọ wípé mi ò fẹ́ rí ọmọ yẹn kó ṣe báyìí kó ṣe báyìí kó ṣe báyìí oṣù mélòó ni mo ló máa ṣe oṣù mẹ́fà ṣó ti wá pé oṣù méjì bómi fún lówó fún méjì tó ṣe náà. nígbà tó fún lówó ńkọ́ ṣé kìí ṣe pé o ti ní nǹkan kọ̀ọ̀kan lọ́mọ yẹn. ẹ eh, eh, mi sọmọ yẹn. Ah, oh ah, what do you mean eh, shut up my friend no no no no no tí o bá ṣe bẹ́ẹ̀ o mọ̀ pé o insult ló jẹ́ fún mi o kà mí kún nìyẹn o mi pẹ́nu lásán ni mò ń lé yẹn mi ò dẹ̀ kí lẹ́nu lásán asọ̀rọ̀ ni mí what are you talking about má bínú sá ẹ má bínú ẹ má bínú. ṣọmọlé ẹ. Ah, ah she lives around she lives around Yeah. má bínú. ọmọ orí yẹn tún mú bẹ. ẹ i'm very sorry má yà kó ba mú ìbúra lọ. ẹ bá mú tèmi jẹ mú dàn fámìlì ẹ ló máa bàjẹ́. àárẹ̀ jọ́ mi ló wà ní Honorable ká sọmọ à ń béèrè iṣẹ́ wa. williams ló wá rìpọ́tì yìí ní station wa so wọ́n ní ká wá arrest him a nílò láti gbọ́ ọ̀rọ̀ kan tàbí méjì lẹ́nu yẹn láti fi lè mọ what is going on. ẹ tí bá ti gbé mọ́mí mi lọ sí hospital tí bá ti dé báwo làwọn ṣe jẹ́ sí yín ẹ tẹ́ káwọn máa gbé wọn lọ sí hospital náà ìyá dẹ̀ nìṣó wọn á dẹ̀ wá jọ yín tí ẹ bá débẹ̀. báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí ó mà dájú o. ẹ lọ sí. ṣọ́ọ̀kì ṣọmọ yorùbá ni orí ẹ̀ nínú kan níṣọ́ báyìí pé wípé ara àyẹ́ òyà wà ní pé kìnnì kan kó lé lọ. ẹ lọ ẹ respect ara yín o mo lè ṣokọtẹ́ láì fún yín kí ló ṣe yín náà ṣé mo bá yín wá sí ìbáyìí ni tí wọ́n rẹ̀ sí lélẹ̀ ẹ lọ move. ṣe é gbọ́ bíbá. wá bá wa. mọ́mí. Ìbájẹ́ jọ sọ lélẹ̀. Mọ́mí. Mami, ẹ sọ fún mi báyìí. Chief, <laughs> ah, ah, ẹ fi mí síbẹ̀ fún ẹ̀jẹ̀ kí ìyá mi jèrè mi. Ah, Ẹni jèrè ọmọ yìí. Ẹni jèrè ọmọ yìí. Ẹ má jùlọ hàn mí. Ẹ má jùlọ hàn mí. Ah! ọlọ́run máa ṣe dáadáa fún yín gbogbo nǹkan tẹ́ ṣe fún mi báyìí ọlọ́run máa dá padà fún yín ẹ má máa sunkún lórí àwọn ọmọ yìí bẹ́ẹ̀ ṣe jẹ́ kí ìyá mi jèrè mi ẹ̀ ní jèrè gbogbo ọmọ yìí gbogbo ọjọ́ tẹ́ máa lò lórí ilẹ̀ àlàyé báyìí ẹ má máa fojú sunkún ọmọ ni ẹ kú ọ̀fọ̀ nínú ilé yìí kò ní dá ẹ bọ́wọ́ lágbá mi lójú máa fi ah bíbélì ní òtítọ́ ẹ̀yin ò mọ òtítọ́ òtítọ́ yóò sì sọ yín di òmìnira. kí olú ọlọ́run kó bá yín pàdé ẹ̀mí ọ̀run kó gbàdúrà fún yín. Hmm. ẹ dìde. arábìnrin yìí. ẹ fọkàn balẹ̀ olúwa ti ṣẹ́gun fún yín. lóòótọ́ ó ṣòro ṣe fún ènìyàn ṣùgbọ́n pẹ̀lú ọlọ́run ohun gbogbo ni ṣíṣe ṣùgbọ́n ẹ̀yin náà kẹ́ wá kíyè sára à ń fi yé mi nínú ẹ̀mí sí wípé ọlọ́run ti bá yín sọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ àti jíṣẹ́ ìfún yín tẹ́lẹ̀ náà ṣùgbọ́n ẹ̀ ń dẹ̀jà hmm. ìgbọ́ràn dẹ̀rẹ̀ bíbélì ni ó sàn ju ẹbọ ríru bẹ́ẹ̀ni pásítọ̀ ogun àjùlọ ló ń bá ọ̀rẹ́ yín ìjà o ah! ọlọ́run aṣẹ́gun fún yín àtọ̀dọ̀ ọkọ yín dẹ̀ ni ogun yìí ti wá ọkọ yín ti fi agbára ti fi àjùlọ han ẹnìkan ẹkún ẹnìyẹn ló ń ja ìdílé yín sílẹ̀ òun ló ń dá gbogbo wàhálà sílẹ̀ nínú ìdílé yín ah, ṣùgbọ́n gẹ́gẹ́ bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ sì wà gbogbo yàrá di pẹ̀tẹ́lẹ̀. àmì díẹ̀ sí dájú ẹ kí ni nǹkan tá lè ṣe sí. arábìnrin ẹ lọ tẹ ọkọ yín nú a wá jẹ́wọ́ fún yín ẹni tó ṣẹ̀ ẹ gbọ́dọ̀ wá ẹni yìí kàn o kí ni mo sọ. So? ẹni ká wá kàn. ẹ gbọ́dọ̀ wá kàn kẹ́ ẹ bẹ́ẹ̀ gidigidi kẹ́ ẹ tọrọ dáríjì lọ tó bá ti dáríjì yín ó ti tán. ọlọ́run ò ní jẹ́ kẹ́ ṣe ẹni tí ò lẹ́mí ìdáríjì. àjùnilọ́tẹ́ tí kò gbọ́ ọlọ́run mi jù ọ́ lọ abánirẹ́fọ̀gùn jẹni àfọwọ́ ọlágbọ́ni lójú àfiwà ọ̀dájú gún ni ní kẹ́sẹ́ ṣẹ́nilégúngún àìlówó lọ́wọ́ kí máa ń ṣàrùwọ̀n ojú mi lọ òjò ọlọ́lọ́ èrìgì là ń mọ ká tó mẹ́yìn ọlọ́run mo kọ́ mọ kí n tó mọ̀ ọ́ ìgbà tó ọlọ́run ó ṣẹ̀dá mi ó sì ń bẹ̀ tèmi tán lónìí ajúnilọ́ ti yẹ lójú o bí mo bá ṣubú máa dìde ajúnilọ́ ti yẹ lójú o. jù mí lọ. àjù mí lọ. àjù mí lọ. tó o bá jù mí lọ òjò ló ń lọ. dájúdájú o. tó o bá jù mí lọ òjò ló ń lọ. ẹ̀ẹ́yẹ lẹ́fẹ̀ẹ́ sí rẹ̀ pamọ́ ó ṣẹlẹ̀ yà ẹ́. Eh òní ti rí ọ̀la lè má rí bẹ́ẹ̀.